Ẹ ké alelúyà. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA eh, ti gbogbo àgbáyé. Mo fẹ́ kí wa káàbọ̀ sí ilé sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wa níbikíbi tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi. Tí ẹ gbàgbé Ẹ rí i pé láti bí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la ti ń bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run lónírúurú ọ̀nà lórí àkòrí èyí tí a pè ní ìgboyà. Ẹ̀, ní òní yìí ní agbára Ọlọ́run, a máa tún kíyèsi nígbà tí Ọlọ́run yóò máa fún wa ní oore láti ṣàwárí àti láti ṣe ìyànnàná àwọn àlàyé lórí onírúurú ìgboyà tí ó wà. Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká tẹríba bàbá fún àdúrà ọlọ́run ipá àtagbára bàbá àjíǹde àti ìyè a ṣe yín lọ́ba torí wípé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ torí wípé ẹ ò yípo padà ọlọ́run ẹ ọpẹ́ wa ayérayé ǹjẹ́ à lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ jésù olúwa fi òye ọ̀rọ̀ yín ẹ fi yé wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìkadẹ alágbára ká ní ìtúsílẹ̀ ká sì máa yìn ín a torí pé ti ṣe o ní orúkọ jésù kristi olúwa wa ni a gbàdúrà Ní òní yìí ní agbára Ọlọ́run, a máa ṣe àgbéyẹ̀wò kí ni ìyàtọ̀ láàárín ìgboyà rere àti ìgboyà tí kò dára, ìgboyà tí ó dára àti ìgboyà tí kò dára. A máa wá kí ni ìyàtọ̀ láàárín méjèèjì. Ẹ rí, tí a bá ń sọ nípa ìgboyà, a ti ṣàlàyé ẹ̀ fún wa wípé ìgboyà ó túmọ̀ sí onírúurú ọ̀nà ẹlòmíràn ní ìgboyà nínú ara ẹ̀ àbí ìgboyà nínú àwọn oore ọ̀fẹ́ bí àwọn ẹ̀bùn tàbí àwọn ojúṣe kan tí ó jẹ́ pé èèyàn ní láti inú àwọn oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti yọ̀ǹda fún A ti sọ fún wa wípé ìgboyà ó ṣe é ṣe kí èèyàn ní lórí ìṣẹ̀lẹ̀ tí èèyàn mọ̀ pé dandan ni pé ó máa ṣẹlẹ̀ torí pé èèyàn ti ní àwọn ẹ̀rí àbí ní àwọn, àwọn nǹkan tí a pè ní fact tí ènìyàn mọ̀, ẹ́, pé ó lè ṣẹlẹ̀ àti bákan náà la rí i pé èèyàn lè ní ìgboyà lórí àwọn ìlérí Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí, àwọn tí mo, ohun tí mo máa ń kíyèsi ni pé tí a bá ń sọ nípa ìgboyà yìí, ẹ rí i pé nǹkan tó tóbi ni ohun tí mò ń sọ nìyẹn. Ṣùgbọ́n lónìí lénìí lágbára Ọlọ́run, a sọ fún wa wípé a fẹ́ ṣe ìwádìí, a fẹ́ wádìí, a fẹ́ wo Ọlọ́run láti wo èyí tó dára àti èyí tí kò dára nínú, ní, ní, ní, ní, nípa ìgboyà. edeka wo Bíbélì wa, inú ìwé Jobu orí ìkọkàndínlógún, ìwé Jobu orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n, ìwé Jobu orí kẹẹ̀ẹ́dógún, orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n, ìyẹn Job nineteen twenty five. Ẹ̀rí Bíbélì wí ó ní àti èmi, èmi mi ń bẹ lé ààyè àti pé òun bí òun òun bí ẹni ìkẹyìn ni yóò dìde sókè lórí erùpẹ̀ ilẹ̀ ẹ ké hallelujah ẹ rí kí a lè kíyèsí pé jóòbù ó ní èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ n tó ń sọ ńbẹ yẹn ni pé òun ní ìgboyà ọkàn ẹ balẹ̀ àyà ẹ balẹ̀ nípa olùdáǹdè tí olùdáǹdè rẹ̀ tó ń bẹ láàyè ẹ̀rí. Ẹ̀yin ìgboyà rere kan, àpẹẹrẹ ìgboyà rere kan, òun ni a rí yẹn. A mọ̀ wípé Jobu ó ní oríṣiríṣi ìlà kọjá. Ẹ rí pé ọmọ kú, àwọn ìyàwó, àwọn ìyàwó wọ́n kọ̀ sílẹ̀. Gbogbo ìbákasẹ ẹ ló, ló, ló, ló kú. Gbogbo ohun, ohun, àwọn ọmọ ọ̀dọ̀, gbogbo wọn ló sálọ. Gbogbo nǹkan tán mọ́ lójú. Ó ti tún sọ ìlera àti àlàáfíà ẹ̀ pàápàá. Ó tún sọ nù. Ṣùgbọ́n nínú gbogbo eléyìí Jobu ń sọ wípé, èmi mọ̀ wípé olùràpadà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ. Ìmọ̀, n tó mọ̀ yẹn ló ń pè ní ìgboyà. Ìmọ̀ tó ń ni ìgbẹ́kẹ̀lé ẹ̀ nínú Ọlọ́run tí kì í yípadà. Bó gbogbo ó ṣe kí ni o, ó ń yípadà. Bákan a lè rí nínú ìwé johanu kìíní, ìwé iketa ese orí ìkẹta, ìwé ọmọ ọlọ́run di àwa í ṣe a kò sì tí fi hàn a kò sì tí fi hàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí ó bá fi nígbà tí fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa àwa ó rí i àní bí òun ti rí ẹ hallelujah Eric jòhánù òun ló ń sọ fún àwọn àwọn ọmọ àwọn kírísítẹ́nì àwọn onígbàgbọ́ tó jẹ́ ti second generation ìyẹn ìran kejì wípé àwa mọ̀ òun mọ̀ wípé olùdá àwa mọ̀ pé àkọ́kọ́ ni pé àwa mọ̀ nísinsìnyí pé ọmọ Ọlọ́run ni àwa í ṣe mímọ̀ nìyẹn o ó ní àwa sì tún mọ̀ pé nígbà tó bá dé a ó dàbí rẹ̀ ẹ rí nǹkan tí ìmọ̀ máa ń ṣe ìmọ̀ yẹn ní ìgboyà ó ní ìgboyà torí pé ó mọ̀ ẹ rí Jóòbù ó ní ìgboyà torí pé ó mọ̀ pé olùdáde òun bẹ bẹ́ẹ̀ ni Jòhánù pẹ̀lú ó tó jẹ́ Jòhánù olùfẹ́ òun náà ní ìgboyà ó mọ̀ wípé ọmọ Ọlọ́run ni ẹni tó bá ti fi ayé ẹ̀ fún Jésù Kristi òun ló ń ṣe àti pé nígbà tí Jésù Kristi bá dé a ó dàbí Jésù Kristi nígbà tí ó bá farahàn. Ṣé ẹ rí bí ó ti ṣe ń lọ wípé ìgboyà dáradára yẹn òun ni pé kíyàn ní ìdámọ̀ ṣíṣe ìdámọ̀ àti níní ìrírí ìgboyà àti ìfọ̀kànbalẹ̀ wípé ọlọ́run fẹ́ràn òun àti pàápàá wípé òun ní àwọn tálẹ́ǹtì àti àwọn ẹ̀bùn àti àwọn oore ọ̀fẹ́ èyí tó yẹ pé òun lè fi sin ọlọ́run tí òun lè lò fún ògo ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó túmọ̀ bákan náà wípé jésù kristi ti fi ìgbàlà àti ìyà ìnípẹ̀kun ó ti fi fún wa ó sì ń bẹ ní ọ̀run um eléyìí ló wá jẹ́ ká mọ̀ wípé òun ní irú èèyàn bẹ́ẹ̀ yóò mọ̀ wípé òun ní ìgboyà àti ìfojúsùn ìfọ̀kànbalẹ̀ ńlá nínú ayé yìí àti nínú ayé tó ń bọ̀ àti pàápàá ayé tó ń bọ̀ ayé tá a tó wà náà nísinsìnyí ó lè ó lè ó nítumọ̀ sí torí ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́ pé ó ń gbègbè ayé tí kò nítumọ̀ ayé wọn ò nítumọ̀ ìdí ẹ̀ ni pé wọn ò nígboyà wọn ò tiẹ̀ mọ ẹni tí wọ́n jẹ́ wọn ò mọ ẹni tọ́lọ́run jẹ́ wọn mọ tọ́lọ́run ní fún wọn ṣùgbọ́n jóòbù ní èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ johannu ní pé òun mọ̀ wípé ọmọ ọlọ́run ni òun ṣe ẹnìkan ló ní òun ẹnìkan ló ra òun padà ẹni náà sì ni jésù kristi ẹ̀kẹ́ hallelujah ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ onírú ìgboyà bẹ́ẹ̀ ǹjẹ́ onírú ìmọ̀ bíi eléyìí ní ọkàn rẹ ǹjẹ́ onírú ìfọkànbalẹ̀ bíi eléyìí wípé ọmọ ọlọ́run ni ẹ́ ǹjẹ́ onírú ìfọkànbalẹ̀ wípé o mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ nínú nínú ipò tó wà yẹn bó tilẹ̀ jẹ́ pé ó le ó burú ó há àti pàápàá ní nàìjíríà tá a wà yìí ó le ó há àti jẹ àti mu ó nira ǹjẹ́ o mọ̀ pé síbẹ̀síbẹ̀ olùdáǹdè rẹ̀ ń bẹ ilé la gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ìgboyà ọmọ ọlọ́run a ó kíyèsí àpẹẹrẹ kejì ní ti àpẹẹrẹ ìgboyà tí kò dára ẹ jẹ́ nu kejì kejì orí kóríkò kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ ká wo kí ni ọ̀rọ̀ ọlọ́run ló ń sọ níbẹ̀ yẹn ó ní ṣùgbọ́n nígbà tí ó lé agbára tán ọkàn rẹ̀ gbéga sókè sí ìparun nítorí tí ó ṣe ìrékọjá sí olúwa ọlọ́run rẹ̀ ó sì lọ sínú tẹ́ḿpìlì olúwa láti sun tùràrí lórí pẹpẹ tùràrí ẹ̀rí nǹkan. Ọba Ussiah ni ọba tí à ń sọ yìí o. Nígbà tí Ọlọ́run fún un ní oore ọ̀fẹ́ tó di alágbára, ó di alágbára, kò wá, ó di alágbára ayé mọ̀ ká ọkàn ẹ balẹ̀ lórí ìtẹ́ ẹ̀rí. Ààyè tó, ààyè tí Ọlọ́run wà nínú ọkàn ẹ̀, ó rẹ Ọlọ́run sílẹ̀, ó gbé ara ẹ̀ ga ju Ọlọ́run lọ. Ó wá wu Ọlọ́run bíi pé Ọlọ́run ló nílò ìrànlọ́wọ́ òun. Ó wu ara ẹ̀ bíi pé òun òun lè ṣe láìsí ọlọ́run a kọ wí pé ọkàn ẹ̀ gbé sókè sí ìparun ara rẹ̀ ohun tí ò yẹ kó ṣe ló bẹ̀rẹ̀ sí í ṣe ó wọ tẹ́ḿpìlì lọ láti máa ṣe ohun tí ò tọ́ gẹ́gẹ́ bí ìrúbọ sí sí lórí pẹpẹ ọlọ́run lórúkọ ara ẹ̀ ẹ̀rí irú àwọn ọkàn gíga bíi eléyìí ó jẹ́ ìgboyà tó jẹ́ pé kò dára ó jẹ́ ìgboyà tó jẹ́ pé ó burú ó jẹ́ àpẹẹrẹ búburú ohun tí a lè pè ní ìgboyà. Ẹ rí, ìgbéraga àti ìgbéraṣánlẹ̀, òun ni ó jẹ́ ohun èlò èyí tó máa ń mú kí ìgboyà kó di ohun tí a ó fi wá dẹni tó yẹ ká máa ru gàrù, tá máa ru gàrù àyà sí ọ̀rọ̀ Ọlọ́run, tá máa ru gàrù àyà sí àwọn tó jẹ́ àgbàlagbà, tá máa ru gàrù àyà sí ẹ̀mí tá máa ru gàrù àyà sí ìbáwí ẹ̀rí tí a bá rò pé um a lè ṣe nǹkan kan tó bá wù wá fún ara wa àbí lórúkọ ara wa àbí ní agbára wa tí a ò sì wá ìrànlọ́wọ́ ọlọ́run mọ́ ẹ̀rí àwọn ọ̀nà wọ̀nyí ló jẹ́ àwọn àpẹẹrẹ ló ń fàpẹẹrẹ hàn wípé ìgboyà wa ti ń ṣe kíni o ó ti ń di ìgbéraṣánlẹ̀ pé ìgboyà wa ó ti di ó ti di ìgbéraṣánlẹ̀ tá a bá ti lè rí i pé a nílò ọlọ́run mọ́ a nílò ìrànlọ́wọ́ ọlọ́run mọ́ tá rò pé lè ṣe ohun tó wù wá a lè tẹ̀síwọ̀n ara wa a lè a lè lọ síbi tó bá ta bá fẹ́ tá a nílò ìtọ́ni ọlọ́run mọ́ eléyìí ti bọ́ sí àpẹẹrẹ búburú fún ìgboyà torí pé ìgboyà wa ó gbúdọ̀ jẹ́ ní tó máa lè sinmi lé ọlọ́run tó máa jẹ́ ká mọ̀ pé ọlọ́run ó fẹ́ràn wa àti pé ọlọ́run ní májẹ̀mú àti ìpinnu fún ayé wa àti pé ọlọ́run ní ètò fún ayé wa a sì máa fi ara wa sí abẹ́ ìtọ́ni àti ìdarí ọlọ́run ìwọ tí o gbọ́ mi ìwọ tí o ti gbọ́ mi báyìí tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí irú àpẹẹrẹ irú àpẹẹrẹ wo ni wọ́n fẹ́ tẹ̀lé ṣé àpẹẹrẹ jóòbù tó ní èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ tí jóòbù sọ̀rọ̀ òdì sí Ọlọ́run nínú tó là kọjá ṣé àpẹẹrẹ ló máa tẹ̀lé ni àbí àpẹẹrẹ Jòhánù tó jẹ́ pé ó ní òun mọ̀ pé ọmọ Ọlọ́run ni òun ṣe àti pàápàá àwọn tó bá ti fàyẹ̀wò ni wọ́n ń ṣe pé wọ́n lóòótọ́ wọ́n ti lè má ti rí nísìnyí bí a ti ṣe àti pàápàá ní ẹ̀kúnrẹ́rẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run a lè rí ara wa nínú ògo ọlọ́run ṣé àpẹẹrẹ méjèèjì la lè tẹ̀lé ni ká tẹ̀lé ni àbí àpẹẹrẹ irú ọba ọba wúsà ọba wúsì tó jẹ́ pé ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ga ju ọlọ́run lọ tó sì ṣe nǹkan tó wù tó rí pé òun lè ṣe nǹkan tóun fẹ́ pé òun ò nílò ìrànlọ́wọ́ ọlọ́run mọ́ àpẹẹrẹ olùfẹ́ tẹ̀lé báyìí o ẹnì kejì yìí sí ìparun ara ẹni lórúkọ Jésù Kristi àwọn ìparun Eléyìí jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀ fún èmi àti ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ní àkókò yìí. Ibo lo ti pa Ọlọ́run tì tó rò pé o lè dá nǹkan ṣe? Ibo lo ti pa Ọlọ́run tì tó rò pé o lè dá ìrìnàjò ayé ẹ rìn, ìrìnàjò ẹbí ẹ, ìrìnàjò iṣẹ́ ìránṣẹ́, ìrìnàjò ìdílé lórí àwọn ọmọ, lórí ọkọ, lórí gbogbo ìdáwọ́lé o lè dá rìn. Ìrìnàjò tó lè rìn, tó lè ṣe àṣeyọrí níbẹ̀, òun ni ìrìnàjò tó jẹ́ pé òun sinmi lé agbára Ọlọ́run ní gbogbo ìgbà tó sì ń sinmi lé ìrànlọ́wọ́ tí Ọlọ́run lè fi fún ni eléyìí ni màá fẹ́ pè é níjà sí pé kó láti ṣèpinnu lálẹ́ yìí kó láti ṣèpinnu ní àkókò yìí láti lè yan ọlọ́run eléyìí yóò sì jẹ́ ìrànlọ́wọ́ fún ọ tó bá lè tẹ̀lé ẹ jẹ́ kí a gbàdúrà bá ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ni ọlọ́run ẹ̀pá àtàgbára àdúpẹ́ torí pé ẹnu ọlọ́run àkókò tẹ fún wa láti lè rí ìpèníjà yìí àti pàápàá láti pè ọkàn wa padà sọ́dọ̀ ẹ̀yin wípé nípa bíbélì wípé nípa agbára ó ní kò sọkùnrin tó lè borí ẹ jẹ́ ká ẹran wa létí olúwa láti má lè fi ìrètí sínú ara wa ṣùgbọ́n bí kò ṣe sí inú oore ọ̀fẹ́ àti agbára àti ntẹ́yìn ọlọ́run alààyè tẹ́ lè ṣe adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ògo ni forúkọ yín o bá ti ṣe lọ ẹ máa bá wa lọ ìjọ mẹ́jọ káfàyọ̀ pàdé ògo ni forúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmín